yìí ní aago mẹ́sàn-án ní gbogbo ọjọ́ yawmul jumu'ah abẹ́ Allah subhanahu wa ta'ala kó jọ bí màá tèmi má ṣe lọ kókó fẹ́ni kọ̀ọ̀kan wọn lọ́hùn má fẹ́ jẹ́ ká kí ọ̀pọ̀ rẹ̀ láyé kó jọ kó wá gbàlẹ́sẹ̀ lọ́wọ́ wa èyí tí à ń gbé yẹ̀wò lórí ètò Kunutu Sunna yìí ó ní tíra olùmọ̀gbà àwọn iṣẹ́ ribiribi tí olùmọ̀gbà gbé kalẹ̀ ìyẹn náà ni abi abdullah abu abdullah muhammad bin ismail al-bukhari bàbá wa tí wọ́n ṣe tíra tá a máa ń pè ní Sahihul Bukhari tíra tá a ń gbéyẹ̀wò ní Adabul Mufrad fún àǹfààní àwa tí a tẹ̀lé wa níjẹ̀jọ́ tíra yìí a ti bẹ̀rẹ̀ tipẹ́ díẹ̀ báàbù tí a dé tàǹkà lórí ẹ̀ òun náà ni báàbù ẹlẹ́kẹtàdínlógún báàbù dá wàtìlọ̀ àlẹ́dẹ́yìn ojúpọ̀ ọ̀nà tí bàbá ní àdúrà àwọn òbí méjèèjì fọ́mọ abẹ́bà Allah subhanahu wa ta'ala kó jọ àwọn tí wọ́n bí ẹnì kọ̀ọ̀kan wa nílé mùsùlùmí wọn lọ́kùnrin lóbìnrin wọ́n sábà ṣàlékún dáadáa wọn lọ́hùn àwọn tí wọn ò sí mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sábà àmójúkò fún wọn àwa náà járọ́ máa rí gbẹ̀yìn wọn lọ́hùn ọ̀la ìpín méjì rẹ̀ àdéhùn tí à ń bá lọ níjẹ̀jọ́ àdéhùn tó gùn díẹ̀ ni àmọ́dé tá láti gbé yẹ̀wò lónìí kí ni hadith yẹn òun náà ni hadith lẹ́sẹ̀ akhrajahu al-Bukhari fi adab al-mufrad wa kadhalika akhrajahu kadhalika fi sahihihi al-musnad wọ̀kàdálìkà àfọ́jọ́ ìmáàmù muslim afáwà ìmáàmù muslim náà kọ hadisi yẹn jáde tútúmọ̀ yìí pé hadisi yìí náà bákan náà alébà pàdé nínú rìwáyà afáwà ìmáàmù muslim bíi lafzul mukhtalif pẹ̀lú àwọn ọ̀nà míì tó lè yàtọ̀ díẹ̀ àbí tí ó mọ̀ túra wọn ọlọ́run bá àtàlẹ́kọ̀ọ́ dáadáa fáwọn olùmọ̀ alápapọ̀ àmọ́ ìta ìgbéyàwó ni wípé àdísù sahibu Jurayj al-Abid arákùnrin kan tó ń pè ní Jurayj káànù min Bani Isra'il ọjọ́ kan àwọn Bani Isra'il èyí tá máa ń Bani Isra'il èyí tó pé hadith ń sọ̀rọ̀ nípa rẹ̀ fún wa ìyẹn ni pé àwọn tí wọ́n wá tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ànábì wa Isa alayhi salam àbí ọmọlẹ́yìn ànábì Musa alayhi salam ìkí àtọ̀lọ́lọ́kùn máa bá àwọn méjèèjì àwọn ni wọ́n máa ń rìfà sí Bani Isra'il eléyìí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ò ní wípé ọ̀rọ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ká ànábì ò tó dé ni so ànábì wa ń fún àwọn àlòhùnmà ó ń fún wa láàbáàrè rẹ̀ torí àwọn ẹ̀kọ́ kan tó fẹ́ ká kọ́ ń bẹ̀ kílẹ̀ ẹ̀kọ́ tó fẹ́ ká kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ yẹn pọ̀ tá a ti bẹ̀rẹ̀ níjẹjọ́ jùrẹ́jẹ̀lá adid ó jẹ́ ọ̀kan nínú àwọn olùjọ́sìn olùráyéfá ẹni tó dékẹ́ látara ìráyésí ààrẹ látara ìdúnmímọ́ ìbẹ́ ọlọ́run bá aláwọ̀ mọ́ṣá ṣe ìjọsìn sínú ọ̀rọ̀ fáwa náà ṣe lẹ́ni tí àwa náà ó lè tara tètè láti lè máa bẹ ní gbogbo ìgbà kó dẹ̀ sínú àwọn ẹrú sìnà tí ó máa yọnu sí jùlọ nìkan tó jẹ́ pé ó mú ẹ̀yìn ìlú ibẹ̀ ló ti máa ń jọ́sìn fọmáàtìm ìyẹn ni pé àyè táwọn nàṣọ́rọ̀ àtàná ibi tó máa ti ń jọ́sìn ló ń pè ní fọmáà asọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ arákùnrin wà kan bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ wá bá ìyá rẹ̀ bá sọ pé ìyá àjòrè yìí èmi nìyá rẹ̀ ń kírun lọ́wọ́ tó ń kí fún wa náà níjẹ̀jọ́ tó ń kí ni àmọ́ lórí ẹ̀mí rẹ̀ níjọ́ yẹn ó ìyá òun pé ìwọ̀ méjì ló papọ̀ mọ́ra wọn tí Allah subhanahu wa ta'ala tabadẹ́wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ayé àtọ́lọ́mọ aláàmọ́ sọ̀rọ̀ nípa kásìn èyí tó máa fi ń tẹ̀lé náà ni pé kí ni ká dáadáa fáwọn òbí wa yẹn wà lórí ẹ̀mí rẹ̀ wípé wa qada rabbuka alla wa bil ummi wa salati ìyá mi ìrun mi ìwo ni kí n mú lórí ẹ̀ lórí àìtètè dẹ́pẹ̀ ìyá rẹ̀ tàbí wáyà sọ wípé ẹ̀mẹ́ta nìyá yẹn pààrà tó wá ń pè é tó sì ń jọ́sìn náà bẹ́ẹ̀ tí ò dáyà rẹ̀ lóhùn eléyìí ló múnú bí yẹ láti ṣàlàyé fún wa pé abẹ́ gbogbo bímọ bímọ gbogbo àwa abiyamọ abẹ́ ọba Allah subhanahu wa ta'ala ọmọ tí máa ń tán ní sùúrù ọba àlekè ọlámọdé wọn mọ wọlé ọtọ wọn sùúrù wá bẹ àwa ọmọ tá àníjẹ́ ni tí ó máa ṣépè lọ́mọ torí pé ìyá jùrẹ́ẹ̀dì ó kàn gírí láti sọ fún wa pé à ń bẹ gbogbo abiyamọ nílé abẹ́nú àánú rẹ̀ ọlọ́run mọ̀ ṣe wá ní abiyamọ tí ó fọwọ́ ṣiṣẹ́ tí ó fẹsẹ̀ dànù torí pé gbogbo ẹni bá ti ṣépè lọ́mọ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ má ṣépè lé dúkìá yín ẹ má ṣépè lọ́mọ yín kó má bàa ṣe déédéé gbígbàdúrà látọ̀dọ̀ ọlọ́run torí pé bàbá tó wá sí láyé mọ́ta lẹ́ni tí ta ló sọ fún wa pé tá a bá padà change ìpè yẹn sádùá yóò padà gbà ó lè kúrò lórí ẹ̀ so a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa lórí ẹ̀ abíọ́ba aláṣọ̀rọ̀ náà wà tà alákòjọ mọ́fà yọ̀ọ́nù sí wa hmm. eléyìí ló mú ìyá rẹ̀ sí ìyá rẹ̀ bínú ìpè tí ìyá rẹ̀ sẹ́lẹ̀ níjọ́ yẹn òun náà là ń sọ máa pé láàmàtàkọ̀wọ́ kàmẹ́jà fi riwayati inda ìmáàmù Bukhari fi adabul mufrad ó láàmàtàkọ̀wọ́ ya Jurej ìrẹ́ Jurej ò ní kú láyé ọlọ́run ní pẹ́ àtà táwọn fi wájú ìmùmísàd débi wípé àwọn obìnrin onízìnnà wọn mọ̀ fi ọ́ sí ẹ̀yẹ ìyẹn ni pé tábà wo kí làlá kọ kí ló ń bẹ láàrin èpè tí ìyá yẹn ṣẹ́ ìyẹn ni pé èmi lọ dá lóhùn ọwọ́ akọ ti kó sọ̀rọ̀ mi tó ti yé ara ìráyé sàárẹ̀ ń tọ̀ wá ń wà gangan ọba aládùúgbà pé ó ń sọ pé kọ́lọ̀ òtù láfìrí níwájú àwọn ẹni ìbàjẹ́ sọ ọlọ́run bá alámasá làwọn bẹ ọlọ́run kó jọ foríjìn ìyá àjọrẹ́ ìjì náà lórí bẹ́ẹ̀ súnmọ́ sọ̀rọ̀ àfẹ́ nígbà tí àwọn kúrò ń bẹ̀ fà ó ti ya àlùmẹ́lì kùbìtìlì kàlùmọ́ra àwọlẹ̀dẹ̀ láàrin ibi tá a ti sọ̀rọ̀ yìí obìnrin tó fẹ́ ṣàgbèrè pẹ̀lú rẹ̀ yìí obìnrin yẹn ló padà gbé ọmọ lọ bá aráàlú torí pé àṣàlàyé fún ọ̀nà rẹ̀ wáyà ńdàlẹ̀ ìmáàmù Muslim obìnrin yẹn ó gbọ́ táwọn bàbá sọ̀rọ̀ nípa ìjọsìn rẹ̀ ó wá fẹ́ rò ẹni tẹ́ ń sọ pé mo dán o láti ṣàlàyé fún jọ ni pé Allah subhanahu pé mo ó ní alif lam mim ahsiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun ó ní ẹ má rò pé olùgbàgbọ́ òdodo kan rò pa á fóun kalẹ̀ yóò wá máa claim yóò máa pàpè mọ́ra póun jẹ́ olùgbàgbọ́ òdodo tó ti yé wà ń láyò fúntanún àní wá chẹ́ẹ̀kì ìgbàgbọ́ rẹ̀ wò kìsìkà ànídà láàmú ọba aláìsẹ̀ ní ti ń dẹrú ẹ̀ láàmú ìyẹn ni pé àní wá bẹ ìgbàgbọ́ rẹ̀ wò àní wo báwo ni ìgbàgbọ́ rẹ̀ ṣe rí eh, wàlẹ̀yàlá mẹ́lọ lọ́wọ́ lẹ́yìn. wọ́n dàpọ̀ fatanna alladhina min qablihim. bàtà Allah subhanahu wa ta'ala ni a ti dánwò àwọn tó ṣáájú rẹ̀. falaya'lamanna Allahu alladhina sadaqu wala ya'lamanna al-kadhibin. látara bẹ́ẹ̀ yẹn ni Allah subhanahu wa ta'ala nítorí pé a fẹ́ mọ̀ a fẹ́ fi rinlẹ̀ a fẹ́ fi mú dájú wá lórí wípé àwọn àwo lọ́lọ́dọ̀dọ̀ lórí ìgbàgbọ́ àwọn àwo sì lò pọ̀rọ̀ ọlọ́ọ̀bà aláàmọ́sọ̀ ọlọ́kùnrin ní ìgbàgbọ́ náà sò yẹn ni wípé Allah subhanahu wa ta'ala ó fi léyìí bẹ́jù léjì wo ni tó ti láti ka hadithi tó lálàáfíà fún wa yìí pé anabi sallallahu alaihi wasallam ó lọ́nà ọba aláàmọ́ ń bẹ́ẹ̀ rú wò bó bá ṣe le nígbàgbọ́ rẹ̀ bá ṣe tó abẹnú àrùn rẹ̀ ọlọ́mọ fi àdánwò bá fi tó àṣírí ìgbàgbọ́ wa ẹsẹ̀ méjì òun náà ni pé àdúrà tá a sọ̀rọ̀ sọ́sọ́ pé Allahumma ìrẹ́ ọlọ́run ìní a'udhu bika min jadil bala wọ̀dọ́rọ̀kì ṣàkọ́ ọ̀ṣù ìlọ́kọ́rọ́ ọ̀ṣàrà tàfẹ́láàdá torí pé pèsè ìyá rẹ̀ fẹ́lẹ̀ ìyẹn ni pé ọ̀tá ó rẹ́rìn rẹ̀ ọlọ́run mọ́jọ́ tó yọ wa o ọlá ìpín méjì rẹ̀ ọlọ́run ẹ̀yin arúfin ọlọ́run lára bí tá a ti ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni àwọn èèyàn gbéra wọ́n wó ilé ìjọsìn rẹ̀ fọ̀tọ́rọ̀ bí sọ̀rọ̀ máa tọ́ bẹ̀rẹ̀ fún àtàwakọ̀ àti fàjáàlú yàtàwù ìlà ònùkì ìdè habìlẹ̀ wọ́n so lókun lọ́wọ́ mọ́rùn súnmọ̀ ntọ́lá ọ̀bì fọ̀mùrọ̀ bí alàmù mẹ́fà ẹ̀sìn ntíya èpè tíya rẹ̀ sẹ́sì mú ìyẹn ni wípé wọ́n wá fà á lọ́nú òlu débi wípé àwọn obìnrin alágbèrè wá fi ń ṣe yẹ̀yẹ́ fọ̀rọ̀ ọ̀rọ̀ òun nà fàtàbàtànà jùrẹ́ẹ̀jì wá rí wọn fàtàbàtànà òun arẹ́rìn instead kó banújẹ́ kó banújẹ́ lórí ẹ̀ toró mọ̀ wípé ètò ọba dẹ́dà ni sòmíẹ́ túmọ̀ wípé

tó bí ọ̀ọ́lá máa tẹ̀lé òun nígbà tí òun ń pa ó ní kílẹ̀ ń kílẹ̀ mi ò mèrò yín because kì í ṣe wípé ẹ̀sùn mo ṣe nì anna ládàá amink wọ́n lóbìnrin sọ pé ọmọ yìí ọmọ tó wà lọ́wọ́ òun yìí pé ìwọ ló ń bí fún ṣé ni talẹ́ni kó jẹ́ni tí gbani talẹ́ni jẹ́lẹ́rìí ẹni lélẹ́yìí láàyè yìí ibẹ̀ ní karamatila awliya àpẹ́lẹ́ tí Allah máa ń ṣe fáwọn ẹni rẹ̀ àwọn tó bá dúró tì àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ tó ti yé kò sí ẹni tó lè sọ wípé ọlọ́run kì í pa àwọn ẹni rẹ̀ lé al awliya Allah subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ pé gbẹ́nu àwọn ẹrú sí òun àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ àyò òun tó máa ń ràn wọ́n lọ́wọ́ òun sì máa ràn wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àyìnlá láti mention al awliya inna awliya Allah la khawfun alayhim wa lahum yahzanun gbogbo ẹni tó bá ti jọ́rọ̀ òun ọlọ́run láàkọ́ fúnra rẹ̀ ìwọ̀n ní bẹ̀rù wà láwọn ìyá àgbà kò sí tó lè kàn wọ́n tí bá mi jẹ́ lórí ẹ̀. sotie ìyẹn ni wípé níbi tí ọ̀rọ̀ yìí dé ọ̀rọ̀ yẹn ba lẹ́fùjà ọ̀la antitẹ̀sì omi jùlọ ìtútù wọn ti pé ìrẹ kí ló ń tó sẹ́ni tó ń sọ nìyẹn ọ̀la tì náà oníbẹ̀ẹ́ni níwájú gbogbo èèyàn sẹ́mi pé kí ni jùlọ èjì ó sọ ọ̀la ayé ni sọ̀rí ètí jùlọ èjì ó sọ níjọ́ náà ni wípé karamatul awliya ó ní bolo ọmọ yẹn wà ọmọ yẹn ẹgbẹ́ wa aina stifle ẹgbẹ́ ọmọ yẹn wá kí ló fẹ́ sọ fọmọ yẹn ṣé yóò di ọmọ lérí ọ̀rọ̀ ni so yẹn náà jẹ́ ká padà sórí wípé Allahu subhanahu wa ta'ala tábàbá ṣe yàtọ̀ láàrin karamatul awliya wa mujizatil anbiya karama tí ọba aláàmọ́ ń ṣe fáwọn ẹrú rẹ̀ àti mujizatil anbiya ìyẹn ni miracle ìfẹ́ mà ọba aláàmọ́ ń ṣe fáwọn ànábì ọlọ́run àwọn anábì ọlọ́run lè pèsè fún anytime táwọn yẹn bá ti challenge wọn àmọ́ àwọn wòlíì ọlọ́run gbogbo ìgbà tí wọ́n bá kẹ̀gírí wọn lọ bí ọba Allah subhanahu wa ta'ala bó la ti rá àǹfààní eléyìí àǹfààní eléyìí máa jẹyọ nínú rìwáyà àfa àwa ìmáàmù Muslim ó ní àìsàn sọ̀gìt nígbà tó ń gbọ́ ọmọ yẹn dé kí lẹ́mọ̀ tó sẹ́ fatawa bá jùlọ èjì wá ṣe kí ni ó ṣàlùwàlá fasọ́là ó wá kíraka méjì wọ̀nyẹ́dẹ̀ ọ̀wọ́ à ó wá ń bẹ ọba Allah nígbà tó bẹ ọba Allah lórí kírun yẹn tó sálámẹ̀ tán kọ́ọ̀lù háàbà fi ìhìjìrì ha ọ̀nà ṣèbọ́ màmá ní kí ló fẹ́ sọ òun ló gbé lọ́wọ́ ló gbé lẹ́sẹ̀ yẹn ìyẹn ni wípé nígbà tó gbé lọ́sẹ̀ tó kírun tán tó ti yé àwọn èèyàn sọ ìwáyà kan sọ fáwọn wípé ó fọwọ́ kan ọmọ yẹn ní kùn báyìí ó tẹ̀ ẹ́ gbà fi hàn fọwọ́ tẹ ọmọ nídodo ọ̀ọ́là fàákùbàlà rẹ̀ ìfọ̀kọ́ọ̀là mẹ́ni àbúkà ta bàbá rẹ̀ ta bàbá rẹ̀ mẹ́ni àbúkà sẹ́ẹ̀mọ̀ pọ́ọ̀rọ̀ yẹn jẹ́ mọ̀ torí pé àwọn yóò máa rò wípé ṣé ìdìpọ̀ fẹ́ padán eléyìí tó gbajúmọ̀ lọ́dọ̀ àgọ̀rọ̀ àwọn èèyàn lẹ́nu wípé àwọn ọmọ fẹ́ kéèyàn padán wíṣípà àwọn ẹni ọlọ́wọ́ kì í padán tọrọ yóò sún wọn kàndírí tí ò ní sábàáyọ kankan máa wọ́n wà bẹ ọba àlá kì í ṣe pé èèyàn kan wà bọ́ sí kọ̀rọ̀ yóò wà máa fi wó bọ́nú nkẹ́nkẹ́ ìgbà rárá ìyẹn kọ́ ìyẹn ìṣe kàránà ṣàwáráàtì ni ìdán ni gbogbo yẹn èyí mùsùlùmí ò sì gbọdọ̀ lò pé mo fẹ́ kọ́ mọ̀ pé àfáà lòun mo fẹ́ kọ́ mọ̀ pé olùjọ́sìn lòun lá tó ti yé nígbà tó wá ṣe bẹ́ẹ̀ kọ́ọ̀lá mẹ́ta àbùkà bẹ́ẹ̀ lọ́mọ yẹn sọ̀rọ̀ kọ́ọ̀lá abirọ́ ìlbàkọ́n ó ní bàbá mi ní kíni o àdàrànjẹ ẹni tí ń da àgbò ẹni tí ń da màálù ìyẹn túmọ̀ pé ọmọ yẹn sọ̀rọ̀ lórí ìtẹ́ ọmọ tí ò tí ì tàbí kò sọ̀rọ̀ bá nàbẹ̀ ẹ̀rẹ́sà àrẹ ìsàlá bó ṣe sọ̀rọ̀ nígbà tí wọ́n wá bá ya rẹ̀ tí wọ́n challenge ya rẹ̀ wípé ya Maryama ya Maryama anna laki hadha bolo ti bẹ́ẹ̀ wá قالت هو من عند أن لك هذا فأشرت إليه هو تقع في أمه قالوا ما أنا صبي كيف نكلم ما كان في المهد صبيا bó láti máa bá sọ̀rọ̀ ọmọ tó wà lórí ìtẹ̀ ká máa bọ́ ọmọ tó wà lórí ìtẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lànàbí yìí fà lè sàlọ̀ yẹn jésù ọmọ màrí àti àtọ̀lọ́ ọlọ́run kó máa bá bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ pé ní abdullah èmi tá ń rí ẹ̀rú ọlọ́run ni mò ń ṣe atani alkitab waja'alani nabiyyan waja'alani mubarakan aina ma kuntu wa usani bis salati waz zakati ma dumtu hayyan riwaya ti Imamu Muslim tí abẹ́rẹ́ sọ̀rọ̀ sáfà bá pé lam yatakallam fil ma'di illa thalathatin àwọn wọn ò sọ̀rọ̀ lórí ìtẹ̀yà fún mẹ́ta eléyìí tó gbajúmọ̀ dáadáa lórí ẹ̀ tó dẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ alákọ̀ọ́kọ́ ni Isa alayhi salam ìyẹn Jésù ọmọ Màríà yọnu ọlọ́run kó máa bá ọlọ́run sábà yọnu sí àtún àtìyá rẹ̀ tó tiẹ̀ àti sọ ibùdó rẹ̀ ọmọ yìí tó sọ̀rọ̀ yìí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ibnu bani Isra'il ọmọ kan tó wà nù bani Isra'il eléyìí tó jẹ́ wípé rìwáyà gbé wá fún wa wípé ọmọ yẹn ìyá rẹ̀ pàn lẹ́yìn ìyá rẹ̀ ó pàn lẹ́yìn wọ́n wá ń kọjá lọ ó wá rí arákùnrin kan ẹlẹ́sìn fi jamalin wà fi hasana wà sha'aratin tó ti ìyá rẹ̀ wọ́n sọ pé ah, ọlọ́wọ́ mọ́tà sọmọ mi bí ẹlẹ́sìn nígbà tí yẹn rí yẹn nu lẹ́sẹ̀ jeep tó wá ní ah, ọlọ́wọ́ mọ́tà sọmọ mi náà báyìí wọ́n lọ́mọ yẹn bá sọ̀rọ̀ lẹ́yìn ìyá rẹ̀ wípé Allahumma la taj'alni misla ọlọ́wọ́ mọ́tà mi báwo ìyá rẹ̀ sì mọ̀ wọ́n ni wọ́n tún rìn lọ wọ́n débi kan wọ́n bá obìnrin kan táwọn èèyàn lẹ́kọ̀ọ́ máa tí wọ́n fẹ́ nà wọn wọ́n tó nítorí pé kí ni wọ́n ni sarakot zaniya tí wọ́n sarakot ó ṣe zìnà ó jalè ìyá rẹ̀ wọ́n tún sọ pé Allahumma la tajal ibni mithla hali ọlọ́mọdé ọmọ ni ó dàbí aláburú tí wọ́n fẹ́ dàjọ́ fún yìí o yẹn yìí pé fáwọn mẹ́ta yẹn nìkan náà ni wọ́n sọ̀rọ̀ àwọn olùmọ̀ sọ fún wa pé mẹ́ta nǹkan nẹ́bí ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ àwọn mẹ́ta yẹn ni wọ́n sì sọ fún un àbáyé táwọn olùmọ̀ àwọn apákan náà àwọn onítẹ̀síṣẹ́rì mọ́ sọ fún wa wípé wàṣáìdì Yusuf rìwáyà yẹn ò lálàáfíà ṣáìdì Yusuf pé ẹni tó jẹ́rìí ànábì Yusuf alayhi salam ní kí àtọ́lọ́nà kọ́ mọ́ bá ànábì Yusuf pé níjọ́ tí wọ́n kẹ́sí sóun náà wípé ó bá Sùlẹ́ká ó bá ṣe kíni ó bá ṣe zìnà kì í sọmọ rìwáyà tún gẹ́rọ̀ sábì rìwáyà yẹn ìgbà wáyà ò lálàáfíà bẹ̀rù la fẹ́ lọ́bẹ̀ ni pé ọmọ yẹn sọ̀rọ̀ kọ́ọ̀là ìmẹ́ríkù á nígbà tí ọba wa rí gbogbo èèyàn ìyẹn túmọ̀ yìí pé ọba Allah subhanahu wa ala inna awliya Allah la khawfun alayhim ọlọ́run máa ń ran àwọn ẹrúsìn rẹ̀ lọ́wọ́ instantly nígbà míì a máa lọ lára lọ yẹn ó lè lọ lára fún wọn ìyẹn ò túmọ̀ pé wọn kì í ọlọ́run àmọ́ lọ́kàrámà la torí kàrámà èyàn kì í pèpè rẹ̀ ọba aláàmọ́ fi ń ṣe ìkúnlápá àtàràn ṣe fẹ́ rú rẹ̀ ní lásìkò tó bá fẹ́ àtọ̀nà tó bá gbà fẹ́ kò ní sọ pé báyìí ló ń fẹ́ so bẹ́ẹ̀ mo dífà àwọn ànábì ọlọ́run sọ pé ọlọ́run tí mo fẹ́ ni tí mo fẹ́ kó ṣe ni ọlọ́run dẹ̀ ṣe kí ni yóò dẹ̀ ṣe tààrí ìdàn wàtàṣùdí kan lè rìfà àlàfihàn hàn ìkúnlápá àti ìgbà lọ́dọ̀ọ́dọ̀ kí wọ́n lè mọ̀ pé ànábì ọlọ́run ni wọ́n kódà tí wọ́n bá béèrè ànábì ọlọ́run lè sọ fáwọn ẹ̀jọ́ rẹ̀ wípé ẹbí mi àmì tí mo mú wá fún yín nì bẹ̀ wòlíì kan ò gbọ́dọ̀ sọ wípé àmì tẹ́ẹ̀tì gbàgbẹ́ ní ọlọ́run ní ní kò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ àyàfi tí kọ̀ǹdíṣàn bá wà wà bẹ́ẹ̀ atúmú wá wípé àti gbogbo tó bá kàn wá nínú àdánwò Allah subhanahu wa ta'ala ta ló sọ fún wa pé a lè dí rẹ̀ bẹ̀ lọ bọ́ lọ́wọ́ bá la lẹ́sẹ̀ kan náà tí ó ti gbọ́ kí ni jùlọ ìjì ṣe ó fara fàzà ilẹ̀ fàlà já àmì náà àdìsàn rasulullah sallallahu alaihi wasallam ó wá nú ẹgbà wá kan látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run kí atọ̀ lọ́lọ́run kó má bá wọn ní ìrà àlùzábà wọ amúrún tọrọ kama bá anabi ànábì náà lẹ́yìn kí ló máa ń ṣe fáfá ilẹ̀ sọ́la ìrún ní òrògbé dúró ìyẹn pé tọrọ máa ń bà wá nínú tọrọ bá ń dùn wá táwọn fi lọ yẹn ẹjẹ́ lọ fi lọ ọba gbogbo ẹni bá lè gbára lọ́lọ́run nìkan ọlọ́run lòun ò tó bẹ́ẹ̀ gbogbo ẹni tó wá ti rojọ́ káàkiri káàkiri káàkiri ọwọ́ padà bẹ́ẹ̀ pé àdúró tó ọlọ́run ara o alákọ̀ọ́kọ́ yẹn ni tó ẹ̀kọ́ kọ́kọ́ lọ bá o ní Allah subhanahu wa ta'ala jùlọ ìjùbọ́ lọ ó padà sọ́dọ̀ ọba Allah subhanahu wa ta'ala kọ́ọ̀lá kọ́ọ̀lá mẹ́líkù ọba sọ pé anájẹ alùsọ̀ọ̀mà ìyẹn túmọ̀ pé kò sí gbogbo ọ̀nà tọ́lọ́hún ò lè gbàgbé kàrámọ̀ yẹn ìgbà táwọn èèyàn bá mọ̀yàn nígbà míì a máa gbégbọ̀n náà bò míì pé torí pé wọn ò mẹ́ dáadáa mo fẹ́ jẹ́ wọn mẹ́ ìyẹn ni pé àwọn olùmọ̀ọ́mọ́ pé Allah subhanahu wa ta'ala ó máa ń gbé àṣeyọrí fẹ́rù rẹ̀ látara orí afárá náà wò ẹ Yusuf alayhi salam gbogbo ọ̀nà tá anábì Yusuf padà débi tó lọ tó fi àṣìfù rẹ̀ wa kadhalika Yusuf fil ọlọ́ọ̀bà láti torí ibẹ̀ láti fi ìfẹsẹ̀rinlẹ̀ ìgbàláyè fún Yusufu nínú ìlú Masari àmọ́ ọ̀nà orí Yusufu gbà débẹ̀ ọ̀nà orí afárá àdáwò ni mẹ́nẹ̀lì tó bí láti inú kànga ilà yẹ ilà síjì ni dórí kíni dórí pírẹ́sìyà wà mẹ́nẹ̀ síjì ni látòrí ẹ̀wọ̀n ló padà débẹ̀ ajẹ́ pé gbogbo ẹni tí ó bá ga wọn lẹ́sẹ̀ rẹ̀ ogun ìyẹn túbọ̀ pé yóò látẹ̀ mára abẹ́bà aláṣọ wa náà kó jọ mọ́fà dáhùn mọ́tò tó àṣírí wa gbogbo wà lánàá ń sọ sótìyẹ ànájà alùsọ̀ ma àtàkàmì ìbàdí níbi tọ́rọ̀ yẹn kún wọn lẹ́mìí dé tí ọba yẹn ọba ni ní ilé ìjọsìn a abia kọ́ tara gold Allah kọ́ọ̀lẹ̀ la onírara ń ayé ni zuyina lè nẹ́ẹ̀sì ó bu ṣàwátì mí nà nìsá wàlbàní wàlùkọ́nà tìrẹ̀ mọ̀nà mínà záàdì wà fúbọ̀ bá tí ò wá gbádá tí ò kó góòlù sọ́rùn tí ò wọ́sọ ìyẹn ní ń fi jẹ́ ni ọlọ́run ó láwọn yóò fi mọ àwọn èèyàn sẹ́ni ọlọ́run kò dẹ̀ rí bẹ́ẹ̀ rárá a máa mẹni ọlọ́run lórí ìtẹ̀láṣẹ ọba dẹ́dà lórí ìjọsìn rẹ̀ lórí ìjìnà sí mẹ́ṣe rẹ̀ táwọn èèyàn máa fi mẹni ọlọ́run nìyẹn kì í ṣe pẹ̀lú aṣọ kì í ṣe pẹ̀lú ilé kì í ṣe pẹ̀lú yòròyòrò ayé ó dá iye jù rẹ́ẹ̀tì kí ló fẹ́ ká ṣe ẹ wo anabi yusuf alayhi salam tọ́lá wo kí sọ yìí á rí pé anabi yusuf nígbà tí wọ́n gbọ́ rí pé yusuf ò mọ̀ sí zina irọ́ zina tápamọ́ náà tó ti yé ohun tí yusuf sọ ni pé wọ́n fẹ́ fi pé lónìí ìrẹ́ àti ẹ sáàyè kan ọ máa bẹ nínú àwọn ipò gíga olùbádámọ̀ràn ọba kí ni yusuf sọ kọ́ ọ̀la ìyá ní àlá àrá ilẹ̀ àrùn ẹ má fi mi síbẹ̀ yẹn ẹ fi mí ṣe stockkeeper àwọn máa pè ní stockkeeper àwọn kan máa pè ní minister for agricultural resources ẹ fi mí sípò àwọn tí ó máa mójútó nǹkan tí ń jáde nínú ọgbà oko torí mà pé bẹ́ẹ̀ àwọn yòó kì í fojú sí i àwọn ẹni ọlọ́run kì í béèrè àyè yòròyòrò níbi tí ayé òsì ti kó bá wọn. jòrèjì sọ wípé fáma ẹnẹjà alọ àkọọ́lá rúdò àkànà àkànà ohun tí mò ń fẹ́ ni pé àmà tí mo fi máa àti ọrùn ọ̀pẹ bí ó ti wà tẹ́lẹ̀ ní ẹ ń dá padà sí ẹ̀dá kan mo bẹ̀ẹ́ ni fáwọn alẹ́ ní tabasamta àwọn abijá bẹ̀tì nígbà tí àwọn obìnrin yẹn tí wọ́n fi ọ̀rẹ́ rẹ̀ lẹ́ẹ̀kan tó ti arí tí wọn náà rẹ́rìn ìsẹ́ẹ̀dì kó yẹ kó máa banújẹ́ tó ti àtúpadà àlá ìnà àwùlíyá àwùwá láàkà òfin àlè abẹ́rẹ́ kò bá ti ń sọ̀rọ̀ ọlọ́run àdìsí àfáwà káàbọ̀ ọmọ ọjọ́ra ó ní ajaban la amru ó ní mo sè mà pẹ̀lú ọ̀rọ̀ mùmí ní òdodo olùgbàgbọ́ òdodo inna amrakum lahu khair gbogbo ọ̀rọ̀ tó bá kàn láyé onídàáda ni inna asabahu sarra'u shakara fakana khairan lahu tí dáadáa ìdùnnú bá dé yóò dúpẹ́ ni ó mà pòórè ni wà inna asabahu darra'u sabara fakana khairan lahu tọ́lọ̀ bá mú dàkejì wá yóò ṣe sùúrù ó mà pòórè ibẹ̀ láti mọ̀ yìí pé Allah subhanahu wa ta'ala walanabluwannakum bi khayri wa sharri fitna ó láàmà dán yín wò alukur'an ó ní ọlọ́ọ̀bà láàrin àmà dán yín wò pẹ̀lú dáadáa àti ìdàkejì wà ilé ìtọ́jà ọ̀dọ̀ mi lẹ́ẹ̀ fara sí tẹ́bálẹ̀ gbà. ìyẹn ló jẹ́ kó bi pé kí ló dé àárín tó rẹ́rìn ó yẹ kó máa banú jẹ́ ni ha ìjọmọlúwàbí mi ni wọ́n fọwọ́ kàn personality mi ni wọ́n ń bàjẹ́ yìí ọ̀la amúrún àròfùtù amúrún àròtùkù ọ̀rọ̀ kan tí òye ni mo ti mọ̀ ní oníkìní adúrakati ní dáwàtú omi hábi iwájú ìṣá ìdìfìlà hadith ibi tá a fẹ́ lò gan nínú hadith gangan nìyẹn ìyẹn ni pé àti àdúrà ìyá a máa mú ni gẹ́gẹ́ bí èpè náà fi lè mú yàn iwájú ìṣá ìdì nìyẹn ibi tá a lọ láti jọ ìyẹn adúrakati ní dáwàtú omi àdúrà ìyá mi ló gbà lómi lórí abẹnú àlọ́ rẹ̀ ọlọ́run àdúrà táwọn òbí ẹnì kọ̀ọ̀kan wá ń ṣe mọ́tàjọ́ mọ́ wa o àdúrà táwọn òbí ẹnì kọ̀ọ̀kan wá ṣe mọ́sàájú mú wa gbogbo ọ̀rọ̀ ọmọ tó kù díẹ̀ káàtó instead táàtì máa dààmú kiri ilé olóògùn ilé babaláwo káàkiri ẹjá ṣàdúrà fún wọn ni ká jí lóru ká lọ́wọ́ fáwọn ọmọ yẹn instead táwọn ọ̀rọ̀ ti ṣe pé tó bá ṣe tó dùn wá ẹjá padà ta ló fún wa Allah ọ̀rọ̀ tó lè ká padà sí Allah summa akhbarahum ìgbà yẹn torí pọ̀rọ̀ yẹn ò yé wọn ó ṣẹ̀ṣẹ̀ wá fún wọn ní làbárè ní tó ṣẹlẹ̀ pé ní tó ṣẹlẹ̀ ń jọ́kẹ́ ni pé mò ń jọ́sìn fọlọ́n mò ń kírun ìyá mi ń pè mí ìyá mi sì bínú ń jọ yẹn so abẹ́bọ̀ Allah subhanahu wa ta'ala kó jọ kó má fàyọnu sí wa ẹ̀yẹ́ rúṣin ọlọ́run eléyìí túmọ̀ pàtàkì báàbù da'watul walidayn báàbù da'watul walidayn ojúfú ọ̀nà pàtàkì àdúrà òbí lórí ọmọ abẹnú àrùn ọlọ́run ṣe àwa náà lẹ́ni tí ó lè ṣàdúrà dáadáa tí ó fún wa lọ́mọ rẹ tá ṣàdúrà tọ́lọ́ ti jẹ́ kó mọ̀ àdúrà táwọn òbí ẹnì kọ̀ọ̀kan wa náà tí wọ́n ń ṣe fún wa mọ́tàjọ́ mú wa. báàbù awdul islam ala al-ummi nasrani حدثنا أبو الوليد هشام بن عبد الملك قال حدثنا إكرمة بن عمار قال حدثنا أبو كثير السحيمي قال سميت أبا هريرة يقول ما سمع بي أحد يهودي ولا نصراني إلا أحبني نعم بابي شيخ أبو عبد الله محمد بن إسماعيل البخاري òun ni báàbù ẹlẹ́ẹ̀kejìdínlógún ó ní arọ́dìlì islam alálẹ́ umu nasraniyati kéèyàn ó ojúpọ̀ ọ̀nà báwo la ṣe máa introduce islam báwo la ṣe máa ń pe ẹni sí islam especially tí ẹni ìbá ṣe mùsùlùmí so tí ẹni tí ṣe kíni tí ṣe mùsùlùmí ó lè jẹ́ nàṣọ́rọ́ ó lè jẹ́ yahudi ó lè jẹ́ sinna arọ́dìlì islam ajẹ́ wípé a gbọ́dọ̀ jákàn ìjà kọ́ ló máa bẹ̀rẹ̀ kí ni ó bẹ̀rẹ̀ ìjà ti sàlẹ̀ islam fáwọn èèyàn ọlọ́ba àfàlékún dáadáa fún fíkì wà fáwa abu abdullahi al-bukhari hmm. ẹ̀bùn orí báàbù arab ọ̀nàwó là ń gbà eléyìí ẹ̀kọ́ tá a fẹ́ kọ́nu àdìsí yìí torí àsìkò ó ní adásánì abu kẹsìrì sọ́hàmì yìí ó àfa abdulrahman uzay yìí ó ní sẹ̀mí tu aba ó ní abu abu abdulrahman ọmọ asahabi jẹlẹ nínú ẹni tó há ọ̀rọ̀ ọlọ́run jùlọ tó ti yé tó há ọ̀rọ̀ ànábì jùlọ nínú àlè ọmọ yìí tálẹ́ o àbúrò rẹ̀ ràjọ kànú wọn asọ̀rọ̀ ìtàtù padà tún sọ lónìí dáadáa torí pé àdìsí ní í ṣe láàrin wọn àti tani àwọn ìyá rẹ̀ torí ìyá rẹ̀ má gbàgbé wà táwọn sọ̀rọ̀ tẹ́lẹ̀jà máa àdìsí nínú táàtù parí tíra yìí ẹni tó gbẹ̀gbà wá tó pọ̀ jù nínú tíra yìí jùlọ àbúrò sóṣìṣẹ́ ìgbà tó fi wá ìyá rẹ̀ ò gba islam na nìyá rẹ̀ christian yare rẹ̀ sọgbà tí ìyá rẹ̀ wá dé màdínà ìyá rẹ̀ tẹ̀lé wa bóòlù ìyá ti wa bóòlù àwọn náà ṣe ń ṣe lé ní bóòlù àwọn yẹn ṣe ń bá ẹni tí ìṣe mùsùlùmí ṣe bóòlù àṣẹ ń bá wọn lò ó ní àfáwà abdulrahman abu ó ní mo gbọ́ àbúrò sọ màá sẹ́mi àbí ahadu yìí ẹnì yẹn jẹ́ yẹ̀wù dí mi ẹnì yẹn jẹ́ nàṣọ́ra ni àfikún nífẹ̀ẹ́ mi àmì ó sì mọ̀ sí ah, sọ ọlọ́gùn fún wọn ni ó ní rárá fẹ́ sàlàyé rẹ̀ ó ní inna umi kuntu rídu ala islam ìyá mi látijọ́ tó ti tẹ̀lé mi ni mo ti ń gbèrò islam fún wọn mo ti ń gbèrò bó wọn ṣe ṣe islam ajẹ́ wípé a gbọ́dọ̀ lára èèyàn kan títí tí ó fi wọlé ọlọ́run sùn báwo ló ṣe gbọ́dọ̀ ṣe àwa tí àwa tọ́lọ́

tọ́lọ̀ bá ní kí ìṣẹ̀lẹ̀ ó sì máa kó lórí ilẹ̀ insha Allah àmà kọ́ntínú subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa